أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها عباد الله الأكارم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة ولو أبا الحمد لله ọlọ́wọ́n bá tí ó gbé sọ́mọ rẹ̀ jó. ìlàhí lákàlà hàmúlò fi dáwàdáka rìnà àkànárìjú. على أمرنا بكا كان ما كان بغيرك لا وهذا بحولك لا حولنا Adúpẹ́ fún ọlọ́run ọba náà. Làkàlẹ̀ Hamdu. Onìkan náà ni ọba tí ó di dandan fún wa ní gbogbo gbà láti máa dúpẹ́ fún. ìlàyé ìlàkẹ́lẹ́ hàmúdù fi dáwàdáká. ọlọ́run bá wà o ìrẹ́ náà lọ́pẹ́ tó sí o. fi dáwàdáká. lórí ilé ìtaari. Rí kan mọ̀ yìí. Bíbá wà láàká. Àtàwọn kan mẹ́ta rí. Bíbá wà láàká. Lára ohun tí wọ́n lọ́wọ́n ọba ṣe. Bíbá wà láàká. Ẹ̀rọ la fẹ́ kà nínú àwọn kan náà. Ìlàrí ìlàkẹ́lẹ́ Hamdu bíbá wà láàká dúpẹ́ fún ọlọ́run lórí sánmà tó gbé kalẹ̀ lórí wa yìí ní yóò jẹ̀ jábọ́. ní ìdáwàdà ká. a dúpẹ́ fún ọlọ́run ọba lórí àlìjánná tí ń bẹ bí tó ṣe ti tó lóun fi kalẹ̀ fún ni tó bá ṣe tiwọ́ ọlọ́run. ní ìdáwàdà ká. gbogbo ibi tó bá ń wà náà ní ká darí ilé iná gbà a dúpẹ́ fún ọlọ́run ìdọ́ àkànárí ju àlá àmúrìnà. ìyọ́nù ọlọ́run là àánú ọlọ́run là ń béèrè fún lórí àlámọ̀ rẹ̀. ìtọ́ àkànárí ju àìlà múrìnà. torípé ntọ́lọ́run bá ti yọ́nú sí ntọ́lọ́run bá ti ṣàánú rẹ̀ títí ayé ò ní nira fún. ìtọ́ àkànárí ju nínú àánú rẹ̀ tó bá ń wọn ẹlòmí ò ní jẹ́ kí nǹkan rọrùn fún láyé. bàtà àtàlẹ̀ àmáàní àlàmà ó dàṣà. ẹlòmí á wà láyé wọlọ́wọ̀n ní jẹ́ kó ní fọkànbalẹ̀ kò ní rí jẹ́rí mo ní rọrùn kò ní lálàáfíà kò ní bá jọ. wàtú rí mo máa ń ṣí ìta ní ìlàlẹ̀ mọ̀ náà. tó bá ń wẹ̀ wá tẹ́ wọn lákalẹ̀ fẹ́lòmí wàá dẹ̀ sílé wọ̀ fẹ́lòmí wọn máa kò ní ni ilé ìbò ṣe wọ́n ló ṣe ń ṣe o. ìṣàkánà máa kánà tí kò èrè kàlá. wàhálà bí haolè kàlá haolànà. wàhálà bí haolè kàlá haolànà. ìkàkánà máa kánà tàwé èrè kàlá. gbogbo ń bẹ gbogbo ń tẹ́yàn ṣe tí yàn á rí ṣe bìkáàkàánà ìwọ lọ́wọ́n ba ló ń jẹ́ kó ṣeé ṣe o. bìkáàkàánà. gbogbo ń tó ń bẹ láyé ìwọ ló ń jẹ́ kó máa bẹ. bìkáàkàánà. gbogbo ń ta ní àti ń ta jẹ́ ìwọ ló jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀. bìkáàkàánà máa kàánà bí kan ìrì ìdàlá. gbogbo ń ta dà bá a ṣe dá lónìí ibi tó ní kálukú wá dà dé ìwọ ló jẹ́ àdá dé bẹ́ẹ̀ o. bìkáàkàánà máa kàánà bí kan ìrì ìdàlá. àlàáfíà tàbí rárá gbé láàárọ̀ ìwọ ló jẹ́ àrígbé. bìkáàkàánà máa kàánà bí kan ìrì ìd kàlá. bìgọ́yìrì kàlá lákàyè wa tí ó dàrú ta fi ń rọ̀rọ̀ sọ ta fi ń rí nǹkan gbọ́ ta fi ń náfà náà ti yanjú nǹkan ìwọ Ọlọ́run bá ní o. bìgọ́yìrì kàlá. tí ìwọ Ọlọ́run bá bá yọwọ́ rẹ kúrò nínú ta ní àti ta jẹ́ àjẹ́ kankan mọ́. bìgọ́yìrì kàlá. sáṣẹ ìwọ Ọlọ́run bá kúrò nínú sánmọ̀ ìyá jábọ́. bìgọ́yìrì kàlá. Allahu akbar láì sí tiwọ ọlọ́run kan ṣe ṣe. wàhálà bí haolí kàlá haolà náà. eléyìí agbára wa ọlọ́run ni o kó ṣe wọ́n ẹni o láàáwọ̀lá náà kì í ṣe kápá wa kì í ṣe agbára wa o. hádà bí haolí kàlá haolà náà. dúpẹ́ fún ọlọ́run ọba náà dúpẹ́ fún ọlọ́run ọba náà. alihamdulilayi. láàyè kan nínú alukur'an ńlá ọ̀kọ́tà dàbí ní sọ́ọ̀tù lọ́kùnmánù ni. ọlọ́run ọba ní kọ́lákọ́ samáwáàsì. bẹ̀rẹ̀ amadi tàràwọ̀ nà ha. nínú ọlọ́run ọba lòún dá àwọn sámà tẹ́ ń wò lókè yìí. bẹ̀rẹ̀ amadi tàràwọ̀ nà ha. kò sí nǹkan kan tó ń jẹ́ òkú tó gbé sámà jó tàrọ́ọ̀nàhà ẹ̀yìn náà dẹ̀ wú abẹ́ẹ̀rí ni ẹ̀wú kóló tọ́lọ̀ ń sọ tàrọ́ọ̀nàhà ẹ̀yìn náà ṣáà ń rí abẹ́ẹ̀rí ni wọ́n ni nínú òkè tí wọn lọ́wọ́n bá ṣe rí o tó wá sọ sílẹ̀. Kọ̀lákọ́ sábà wà ní gbẹ̀gbọ́ ìrìn àmàdé tarawnaha. Ṣé Suratul Luqman náà ni? Náà? ibẹ̀ náà ni ọlọ́run ló ń dá sánmà sàmàwà nípele méjèèjì tí sánmà ń bẹ̀. yọ̀kọ́ ìrìn ọmọdé ọ̀nà ha. kò sófo kan tó máa gbé dúró dárọ̀ ọ̀nà ha. dárọ̀ ọ̀nà ha. ẹ̀yin náà dẹ̀ ń wo ẹ̀dẹ̀ rí kí ló tún wá kò tẹ́ fi ní òròpọ̀ ọlọ́run ló dá. ọ̀làkọ̀ sámà wá ọmọdé ọ̀nà ha. àwọn tí ò sí lọ́wọ́ náà dẹ̀ rí bẹ́ẹ̀. Tàrọ̀nà. Bẹ́ẹ̀ ti wà bẹ́ẹ̀ ti kẹ́ṣí bọ́mọ̀ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀. Tàrọ̀nà ha. Ẹ̀dẹ̀ ń rí nǹkan yẹ ẹ̀dẹ̀ mọ́. Wà á lè kọ́ fìlà arúgbìn wá sí ìyá ọ̀tẹ̀ ní dàdí Olóhùn ọlọ́run ọba tún máa ń mọ̀ òun tilẹ̀ yìí mú pẹ̀lú àwọn òkè ńláńlá. àwọn tani dábì kan. kílẹ̀ má lè dànù mọ́yé lẹ́sẹ̀ àti ní tẹ́ gbé sórí ẹ̀. àwọn tani dábì kan. àwọn oríṣiríṣi àwọn àrà tá à ń ta lórí ilẹ̀. àwọn tani dábì kan. kó ba lè rọrùn fún wa láti rí gbogbo nǹkan yìí ṣe ó lọ mú àwọn òkè ńláńlá wọn fi tilẹ̀ mú. àwọn tani dábì kan mú wa bá fàfi àní tí wọ́n bá dáwọn olú mi ìyàwó rí àwọn àpáta kí ni ká pe àwọn Àǹtàmí dàdẹ̀ kan. Kọ́dà kéèyàn kan gbéra kéèyàn náà ń lọ sẹ́yìn lásán yá àwọn oríṣiríṣi àwọn ìmọ̀ àpáta àwọn òkúta ńláńlá. Àǹtàmí dàdẹ̀ kan. À ń bẹ̀lẹ̀ kéèyàn tẹ̀ wá lẹ́yìn ọ̀fẹ́ gbéra èèyàn fẹ́ gba ọ̀nà náà ti lọ. Àǹtàmí. Èèyàn máa wo àwọn oríṣiríṣi àwọn àpáta ńlá. Àǹtàmí dàdẹ̀ kan. Sáà bẹ̀rẹ̀ pé gbogbo kwari ayé kí wọ́n parapọ̀ ọ̀hàn lè fọ́ tán. Àǹtàmí dàdẹ̀ kan. Ọlọ́run wàhálà yìí òun fi wọ́n di ilẹ̀ mú fẹ́yẹ̀ déyàn. ọ̀dọ̀ mi dàbí kan. ilẹ̀ ibà máa wo mọ yín kó máa ya mọ yín lẹ́sẹ̀. wà bá ṣàfihàn ní kó lè dábàá. ẹ̀yà rẹ̀ àwọn àpáta míì iná máa jáde lórí wọn. ẹ̀yà rẹ̀ àwọn míì omi á máa jáde ń bẹ̀. ìyẹn máa wò pé mbolomi yìí ti ń wá nínú àpáta. ẹ̀yà rẹ̀ míì igi ńlá tó hù sórí ẹ̀. Omi ah, wọn ló ní kìí fi survive. Wà lè kọ́ fìlà rúdì rọ̀ wá sí ya án tẹ́mi ìdàdé kan. Èèyàn rẹ̀ rí mi, ìrùkúrú a máa tún jáde ń bẹ̀ báyìí. Kí ló fa àṣẹ ọlọ́run? Ọlọ́run lòun mọ̀ ọmọ ṣe bẹ̀ta ló ṣe léyìí lẹ́yìn ọlọ́run. Án tẹ̀mí ìdàdé kan. Mo bá tọ́ fi hà. Mo bá tọ́ fi hà mi ń kò lè dàbà. Ayé fi lọ́rùn ọlọ́run bá lòun wá jẹ́ kí oríṣiríṣi àwọn nǹkan. bàtàfi kò lè dábà. àwọn oríṣiríṣi ẹran. ìta àti ẹ̀mọye wọn tán tá àmọ́rò ẹran tó wà láyé. àwọn nǹkan sí oríṣiríṣi òun máa ma dá wọn sáyé. wọ́n sálẹ̀ náà ní náà sámá àǹfà àǹfà tì náà fi ha mi kò lè sáwọ́jì tẹ̀lé. bẹ́ẹ̀ náà lòun ṣe máa oríṣiríṣi irúgbìn òun ní káwọn irúgbìn náà pọ̀ láyé lóríṣiríṣi lónìí rárá èyí táwa bá rí ń bẹ̀ ni ibi táwa bá rí ń rántí ni. wọ́n ṣe ṣe àwọn oríṣiríṣi àwọn ẹranko táwọn míì wà nù wọn tó ṣe bá ṣe tó ṣe fọ́ọ̀kàn tó ṣe sìn lé láì dé mọ́nù kankan tí ò dẹ̀ ní ṣe ṣùtá fún ni bẹ́ẹ̀ làwọn míì wà tó yẹ tó kò ṣe súnmọ́ àfi kéèyàn máa wó lókèèrè kí wọ́n ti dé mọ́lẹ̀ síbi kan ọlọ́run ló mọ̀ ọmọ tó rọ àwọn nǹkan yìí fún wa tó bá jáde láti inú gbogbo wọn kán wá yàwọ̀lú afáàjọba ọmọ káwọn. wọ́n zàlẹ̀ náà mínà sámà ìmá á. ọlọ́run dẹ̀ ń sọ omi kalẹ̀ fún wa látinú sámà yìí. mínà sámà ìmá á. àwọn omi tó kọjá wọ́n ṣí wọ́n ṣí dáàmú ibì kan. mínà sámà ìmá á. tó yá sí pé ní ìtìlẹ̀ mọ́ èyí tó bá ń wọ ọlọ́run kó lóun bẹ̀rẹ̀ sí rọ òjò tílẹ̀ máa fi ṣútẹ́ nìkan ní tó jáde. mínà sámà ìmá á. ṣé kò yẹ sókè náà ló ti ń jábọ́ ṣá. wọ́n zanina mina sàmà ìmọ̀ á. sọ́rẹ́sì wo ló kó nǹkan yìí sínú báwo ni sọ́rẹ́sì náà ṣe tóbi tó. Allahu akbar. mina sàmà ìmọ̀ á. ìtò máa wọlé á wọlé ìtìlẹ̀ ò ní lágbára àti lè gbà ìyá tún bẹ̀rẹ̀ sí sàn lọ káàkiri. mina sàmà ìmọ̀ á. a tún lọ darapọ̀ mọ́ àwọn ibùdó ńláńlá odò á sàmà ìmọ̀ á. ní ọ̀kẹ́ tó wà lórí wa yìí. mina omi ló omi là ń wò lókè tọ́lọ̀ ń bá wá ní òun ṣe òun rìlíìsì ẹ̀kí gbogbo ẹ̀kí abẹ́lẹ̀ kan náà bíi Tálẹ́fẹ́ kò láyé. Wà á sàlì náà mi náà sàmà iná àwọn fáwọ́bá ti náà fi hà mí kú lè sa ojú kẹrí. Ó ní òun mọ̀ ọmọ ìṣeré yìí náà ni. Bàbá ti náà fi hà. Òun wá ní kó tún máa jáde láti inú ilẹ̀ yìí fẹ̀yẹ̀ déyàn. Kú lè sa ojú kẹrí. Àwọn oríṣiríṣi àwọn irúgbìn. àwọn ẹrúgbìn lákọlábo. hálà kọ́líkù lọ́ọ̀hì. anábì sallallahu alaihi wa sallam. wàtí náà bí dí ọjà àwọn ọlọ́rọ̀wá lọ́dún náà. ó ṣe lè mọ̀ wípé kí ló gbin irúgbìn ẹ máa ní akọ ìkan abo àbí lẹ́pọ̀ mọ́ra wọn tó gbìn yóò ní í ṣe pẹ̀lú àkídà báyìí ṣá ẹ ṣe ń gbà tí kì í ẹtù ṣe wá gbé irú ìròrí yìí irúgbìn àwọn ní irúgbìn báwọn ṣe ń gbìn nìyẹn àfi káwọn lẹ̀ wọ́n pọ̀ ìṣọ́ ọlọ́wọ́n ní tó bá wá rí bẹ̀ ẹjá ṣe ní ìbáyé lọ́dún yẹn gbìn tí ká nípa lẹ́kọ̀ọ́ ni ní tó dájú ní pípẹ́ láàánú ọlọ́run ayọ̀ bá ṣe máa ń ṣe níṣẹ́ ọ̀gbìn ni alábìnrin ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe léyìn nìyẹn nínú iṣẹ́ ọ̀gbìn èmi kọ̀ọ̀kan fẹ́ wo practical example ni wọ́n bá gbé bẹ́ẹ̀ ṣe ń ṣe rèé èyí ni ẹmọ bẹ́ẹ̀ ṣe ń ṣọ̀gbìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ rèé ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn ni èyí tẹ́ ẹ jẹ́ fàláhù fàláhù ẹ̀yin àgbẹ̀ láàrin ẹlọ́mójútó bẹ́ẹ̀ ṣe ń ṣe ohun tó fatá náà bí òfin bá àgbẹ̀ jiyàn nípa iṣẹ́ ọ̀gbìn wọn tó kàn fẹ́ ráàrí dájú bí wọ́n ṣe ń ṣe sọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àgbẹ̀ náà ju wọ́lẹ̀ fún anábì sallallahu alaihi wa sallam. ẹ wá gbọ́n tọ́lọ̀ ń sọ fún aláyè ní hadha khalqullah. hadha khalqullahi faruni madha khalaqal ladhina min dunihi bal zalimuna fi dalalin mubin. Ọlọ́run bá ní hádá kọ́lìkò wọ̀. Àwọn tí mi ọlọ́run bá dáre o. Hádá kọ́lìkò lọ. Ẹyin náà tí mo dá ní yín Hádá kọ́lìkò lọ. Sọ́mọ̀ mi rí tí mo dá ilẹ̀ rí ni mo ń ṣàlàyé yìí Hádá kọ́lìkò lọ. Omi èmi ọlọ́run ló ń wá látòkè náà ló tún ṣàǹtẹ̀ yìí Hádá kọ́lìkò lọ. Àwọn odò àwọn odò èmi ọlọ́run bá rí rẹpẹtẹ o. Hádá kọ́lìkò lọ. Atẹ́kùn èmi ọlọ́run ló ń fẹ́ sára yìí o. Hádá kọ́lìkò l Allah. Àwọn oríṣiríṣi àwọn nǹkan ọ̀sìn yìí tó ṣe jẹ́ yìí tí ò ṣe jẹ́ wà nù wọn. Títí mi ọlọ́run dáre o. Khalqullahi fa'aruni. Mādhā khalaqalladhīna min dūnihi. Wọ́n ní fa'aruni mādhā khalaqalladhīna min dūnihi. Ẹ fi hàn mí ọlọ́run bá ń challenge àwọn kèfèrí. màárù ni. ọlọ́run bá ń challenge àwọn tí wọ́n ń sin kan tó bẹ́ẹ̀ yọ ọlọ́run. màárù ni ọlọ́run bá ń challenge àwọn tí wọ́n ń sin anábìrin sánà tí wọ́n ń pè lọ́lọ́run. àrùn ní. ọlọ́run ni mo fẹ́ kẹ́ hàn mí ni. mọ́lá kọlàkọlà lẹ́nà mi dùn ni. ẹni sẹ́yìn pè lọ́lọ́run bá yìí kí ló dá. mọ́lá kọlàkọlà lẹ́nà mi dùn ni. ẹni tó yàtọ̀ sọ́lọ́run kí ẹ̀yin tẹ̀ tó ń pè lọ́lọ́run ẹ fi ń sìn kan náà dáhàn ní. balẹ̀ balẹ̀ mo dàbí ìdọ̀lá lẹ̀ mọ́ bí. anábìrin sáà lè sọ́rọ́ tó sọ́ra ẹ̀dá nìkan dá ẹ̀fọn ẹ̀fọn ẹ̀dá nìkan dá eṣinṣin kò dá nìkan dá anábìrin Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kò dá nìkan dá yẹra ọlọ́run ọba ọ̀fẹ́ nìkan nìkan pa ká dá. ìsàdàrọ̀ subhanahu wa ta'ala nìyí dr khalid ìròyìn pé mi ni mò ń dá nǹkan ọlọ́run òyàn dá rẹ̀ fẹ́nìkan. Allahu khaliqu kulli shay. ọlọ́run lòun dá gbogbo nǹkan. Ala khaliqu Allahi. ẹni tó dá nǹkan ti ń ṣe àlẹ́ nìkan ló tọ́ka sí. ìtúsìn míì. Dálà ń sìn yẹn, ìwọ̀dẹ ni. Ọlọ́run ọba ní àwọn alábòsí. Bí dọ́là Inú àánú tó fojú hàn ni wọ́n wà o. Bàlẹ́ ìzọ̀lẹ́. Kí ló dé sọ́lá fi kùn wọ́n lálábòsí? Ọlọ́run kùn wọ́n lálábòsí. Rúpẹ́ láàyè mi nínú Al-Qur'an. Sọ́lá ọba sọ pé Alladina amanu. Ọ̀làmìyẹ́lì bí so ìmánahum bí zulm. Ó ní àwọn tí wọ́n gbọ́lọ́

sallallahu alaihi wasallam ó wá ṣe tafsir al-qur'an bil qur'an anábì wá wá fún wọn ní àyà nínú sọ́tù lukman ó ní ẹ̀gbọ́n ni إذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله Ànábì Lukman ní ẹ̀gbọ́n Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ẹ̀gbọ́n tí Ọlọ́run ọba sọ nípa Lukman àlàkọ́lẹ̀ rájẹ̀ ìdá alàmà náà lẹ́sẹ̀ bí nàbí ìtò fẹsẹ̀ ní rẹ̀ nílọ́rọ̀ àwọn olùmọ̀ nígbẹ́ àná ìlú Lukmanu kì í ṣàná bí ọlọ́run eléyìí náà ní tó fẹsẹ̀ nílẹ̀

ń ṣe ọlọ́run ọ̀dẹ̀ kí ń ṣe ọmọ ọlọ́run. láàájú ṣùrí kíbi ńlá. irin tí wọ́n pè lógun àti igi àti gbogbo ẹ̀ rògún eléyìí tí wọ́n fi ń pín oko àwọn kan dẹ̀ tún sìn lónìí gbogbo àwọn kan yìí kì lùkùmọ́nù sọ fọ́mọ rẹ̀ pé má ṣe o má bá wọn lọ́wọ́ ní ilé ìlú. náà ṣe ìjàlá olùmú ní ọ̀wé. ó wà ní iná ṣèríkà dájú ẹ pọ̀. ìbọ́lọ̀ ń wo orogún làzúlùmọ́nà ọ̀zìn. àbòsí ńlá tó fojú hàn ni o ilé ìlànà bí fún wa tó pé zulumu tó wà ní àyàtà kọ́kọ́. àyà tó wà nínú ìtàkọ́kọ́ yìí zulumu tó wà ń bẹ̀yẹ ìlànà bí tuntun wà ń bẹ̀yẹ pé òun náà ní ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ẹni tó bá ti mórí bọ́m̀bẹ̀ wùlá ìkà láhùmùlá àmúnú àwọn ilé ní kọ̀kan balẹ̀ ń bẹ fún látọ̀dọ̀ ọlọ́run láhùmùlá àmúnú àwọn náà ní rí wàhálà wọn ní rí dààmú wọn ti gbé ayé rọrùn wọn tó rán ìfọ̀kànbalẹ̀ níjọ gbé àríkí àmọ́ sáré wọn á tún dùn ó sọ fọ́lọ́run tó ṣe wá lẹ́ni ọ̀nà mọ̀. adúpẹ́ f'Olúwa Allah adúpẹ́ f'Olúwa Allah ọba tó fi wá mọ̀nà adúpẹ́ f'Olúwa. àmín alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba náà. alhamdulilayi. atọ́rọ̀ alekun ala rẹ̀ fún ọ̀nàbà muhammad sallallahu alayhi wa sallam. amúdá ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ kó túbọ̀ ṣàlékún ọ̀nà mọ̀ yìí fún wa. orí ńlá la ṣe ọlọ́run jọ máa yọ kórè ibùkẹ́yì rẹ̀ fún wa. a ń tẹ̀síwájú lónìí níbi tí a dé dúró ní àná. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جارة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. lẹ́yìn ìgbà tó làwọn bá ti ṣàkóyọ ó ti la àwọn Banu Israel kúrò níbi ìyà fìràáùn àti gbogbo tó ju wọn ti rí tó dẹ̀ sójú wọn ṣẹlẹ̀ bí fìràáùn ṣe parẹ́ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn náà ni sáàmì rí yóò tún da ọ̀nà orúmọ́ lójú lẹ́nu gbàtà níbi Musa fífi lélẹ̀ tó lọ gba tó fẹ́ wúlò fún wọn torí tiwọn náà ni ọ̀ wọ́n torí ọ̀jájà ọ̀já ní kí ní ìṣẹ̀lẹ̀ lẹ́ǹkùlé òun lórí wọn ni wàhálà wọn lànà bí Musa ń bá ká o alayhi salatu wa salam wọ́n kà nábì Mùsá tó dị sánìrí ọmọ gẹ́dẹ̀ ìgbé màálù wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn ó dẹ̀ ń sọ fún wọn pé ọlọ́run fílẹ̀ rí náà ẹbẹ̀rẹ̀ sí máa wá àwọn èèyàn kan wọ́n náà rọ́ gírígì àwọn náà bẹ̀rẹ̀ alayhi salatu wa salam. anábì musa bínú ó wá sọ fún wọn pé ìtẹ̀ ṣe yí àbòsí ńlá ni fọtúbù ilà bàárí ikùn fọkàtúlù àǹfọ̀sàkùn. ilà bàárí ikùn fọkàtúlù àǹfọ̀sàkùn. ذلك خير لكم عند بارئكم فتاب عليكم innahu huwa tawwabur rahim huwa tawwabur rahim anabi musa ni ilé iṣẹ́ ṣe ni wàá tí ò dá ní. àwọn àǹfọ̀sà kan bí tí ẹ ti ṣàbòsí orí ara yín pẹ̀lú ń tẹ̀ ń ṣe yìí o. fàtúbù ìlà bàárì ikùn. ìtò kan ní ìsìn náà ni pé fàtúbù ìlà bàárì ikùn. ẹ wá túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́wọ̀n bá tó da yín. màkójú ló ń fòsà fún. tó fẹ́ràn àti egun sí yín rárá tó tún fi awọ bò ó. ìlà bàárì ikùn. ọba tó ṣe yín báyẹn túbọ̀ lọ sọ́dọ̀ rẹ o. màkójú ló ń fòsà kan. ó yà ń tẹ́ kan wọ́n ní fọ́kàtòlú àwọn fúsàfún ìtẹ́ máa ṣe láti túbá náà ní pé fọ́kàtòlú àwọn fúsàfún ẹ sí para yín ìtúbá ṣe wájì à ń para ẹni bẹ́ẹ̀ ni gítọ́lọ̀ ní kánàbí mọ́ta sọ fún wọn nìyẹn fọ́kàtòlú àwọn fúsàfún wọ́n ní fọ̀kùtùlù àǹfọ́sàkùn tọ́lọ̀wọ́n bá sọ yìí wọ́n ní ọlọ́wọ́n bá ní kí wọ́n pínra wọn sí méjì kọ́ wá kọjú síra wọn kọ́ wá bẹ̀rẹ̀ sí para wọn àwọn kan wá kú àwọn kan yè wọ́n ní àwọn tọ́wọ́ dùn tí wọ́n kú yìí ètò ọlọ́run ọba ni àwọn yẹn gangan ni já sí pé wọ́n ń sin àwọn ògédè ìgbìmọ̀ àlù yẹn àwọn tí wọ́n yè táwọn kan fara gbọ̀ngbẹ́ àwọn eléyìí náà wà ń bẹ̀ wọn ọ̀sìn ṣùgbọ́n ṣojú wọn nìṣẹ̀lẹ̀ ṣiṣẹlẹ̀ torí pé àwọn wàá sìn ọlọ́run là wọn. akọ̀tòló. àwọn á ní ọ̀ǹkà èèyàn tó kú gbà náà ó jẹ́ seventy thousand àwọn èèyàn tí wọ́n jáde láyé tó jẹ́ àwọn tí wọ́n ń sin ògédèǹgbè màálù yẹn. àwọn olùmọ̀ nínú tafsir àwọn tó ní ìgbà tọ́lọ́wọ́n bá sọ ọ̀rọ̀ yìí wọ́n ní àyà míì ti wá nínú àyà yìí náà tọ́lọ́wọ́n ti fi padà tó ti ṣe násìkò ìṣẹ̀lẹ̀ yẹn tó ti kárẹ́ pẹ̀lú títí ó bá tó fi tẹ̀lé. Wípé nígbà tọ́lọ̀ ń parí àyà yìí, ó ní innahu huwa tawwabur rahim. Wọ́n ní ọlọ́run ọba ní òun ọba tí máa ń tí wọ́n ṣe yìí kúntẹ́ wọ́ọ̀tì ní kí ẹ kú o kúntẹ́ ṣe yìí bá mú òun náà ni àrídà mọ̀mọ̀nàrítọ́dà fọ̀húwá kàfírù ẹnikẹ́ni tó bá jẹ́ ti kúrò nínú ẹ̀sìn rẹ̀ tíṣẹ̀ Islam tíṣẹ̀ ìtọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ sórí ilẹ̀ ayé rẹ̀ níbẹ̀ ti jẹ̀bi pé kó kúrò láyé kó fa ilẹ̀ fáwọn tí wọ́n ń sin lọ́hùn ilé yóò fi kan ni tí ò dọ́dọ̀ ẹni tí ò sí lọ́n tẹ́lẹ̀ ẹ̀kan tẹ́lẹ̀ kò kúkú ṣe islam ìgbélé tí ń sìn man baddala dinahu faqtuluhu ní tó bá lóun ò ṣetọ́ lọ́rùn ọba mọ́ ọlọ́run bá fi òfin kalẹ̀ pé eléyìí kí ló túkù tó ń jó ṣe láyé kó kúrò láyé wúlò fún kó wà láyé kó máa wá ṣe kèfèrí lọ lẹ́ni tí ń fìgbà kan sin lọ́hùn àwọn olùmọ́wá ní sáàmì ríyù gan-an ṣe bí mùsùlùmí lòun náà ṣe fọmọ lẹ́yìn ànábì Mùsá ni alayhi salatu wa salam wọ́n ní rárá ìwà tí sáàmìrí yìí Mùsá sáàmìrí yìí fi ń lẹ́yìn ànábì Mùsá ẹ̀mí rẹ̀ ò ṣe Islam ẹ̀mí rẹ̀ ò bá ànábì Mùsá ṣe ara rẹ̀ bọ́dì lásán ló fi ń bá ṣe kò fi tẹ̀mí tẹ̀mí ṣẹ́sìn mùnáfìkì ni huwa yusmiru iman wa yaktumu al-kufr ó kàn fi ìsìláàmù rẹ̀ hàn ní kèfèrí ló ń bẹ̀lẹ̀ mi rẹ̀ kèfèrí ni eléyìí òun ló fà tó fi já sí kẹ́rẹ́ tí ànábì Mùsá kúrò ńlé òun ló wá tú kọlọ ara rẹ̀ hàn sáwọn bàní Israel tó fi wá jàǹkóró mọ́ lójú àwọn bàní Israel ò tún dúró wọ́n bá tún sọ fún ànábì Musa yìí pé a ṣe ti kọ́. ọ̀yìn kúrìtùm ya Musa lánàá omínà làkà hàtà nàrà lọ́wọ́ jahara náà fàkọ́dà kò mọ̀ sọ́ọ̀ẹ́kọ̀. ànábì Musa ní ìgbà tẹ́yìn ó ní kí ọlọ́run bá sọ fún ọlọ́run bá ní Bani Israeli yìí ẹ̀ máa ń Ẹ̀sùn sọ fún ànábì ọlọ́run bá yí pé la nu'mina laka. La nu'mina laka nara Allah jahara. Ẹni ẹ̀ ní gbọ́lọ́run ọba gbọ́ ẹ̀ nígbà fún gbogbo tí mo sá ń sọ ẹni kò tún tẹ́yìn lọ́rùn mọ́ ẹ̀mí tún ti ń ṣe àtẹ́nàrọ̀ àwọn yìí mọ́ta tún wá òpé kí lẹ tún wá fẹ́ lẹ́yìn gbogbo àwọn àlàyé yìí lẹ́yìn gbogbo tó ṣojú yìí ṣẹlẹ̀ yìí kí ló kù tẹ́tún dè ẹ̀ ọ́nà tó kàn ní ìsìn àti ẹ̀ láṣẹ ti yẹn mọ́ nǹkan kan tó kọ̀ kù náà ni pé abẹ́rọ́ lọ́run Allah akbar. na nara Allah jahara. Àwọn bàní Ìsìrọ̀lì wọ́n tà pa púpọ̀. Hatta nara Allah jahara. Wọ́n ní àwọn fẹ́ rí ọlọ́run jẹ́hàrọ̀. Lànà mínálàkà. Àwọn fẹ́ fẹ́ rí jẹ́hàrọ̀. kó kí ọlọ́run Ẹni

ṣùgbọ́n tààrí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọba wọ́n láwárí Allah àbí wọ́n rí Jésù ni wọ́n rí wọ́n rí ìyá rẹ̀ mọ́nà káì ọlọ́run tó wá dá Jésù kọ́ sí wọ́n rí òun kálà ẹnikẹ́jì sáà wọ́n náà ní kẹ́ wọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ kẹ́ fi hàn wọ́n náà ló pẹ́lẹ̀ ìwò tó sọ ó ti múra rẹ̀ ó ti ṣú ara rẹ̀ lẹ́sẹ̀ àwọn ilé iná wọn sọ fún ànábì Musa pé la nu'mina laka náà wọn ń pa àwọn ẹlẹ́nu wọn tún wá tọ́rọ̀ báyìí ẹ̀rẹ́ tí èèyàn èèyàn ṣòro darí púpọ̀. èèyàn máa sáré gbàgbé ìkẹ́ ilé ìtọ́rọ̀ ọba ṣe fún látara ẹnìkan obìnrin náà ṣe máa ń sáré gbàgbé gbogbo dáadáa tó ṣe fún òun ṣùgbọ́n ọjọ́ tó bá ṣe nǹkan kan míì tó kéré báyìí tí ò dáa á wá fẹ́ lójú

ọ̀rọ̀ tó kọjá ẹnu wọ́n náà wọ̀ ìṣe máa hátà nára lọ́ha jáhara alábùsá ikú ló tún dé ẹwọ̀n ká dún ní adábì mọ́sá náà dẹ̀ máa ń bínú nínú ànábì ọlọ́run tó lọ́wọ́ bá dá lé gán ṣùgbọ́n ọlọ́run bá fún sòrò tó fi ń náà fà náà ti béèrè kí ni wọ́n fẹ́ wọ́n ní táwọn fẹ́ náà pé hasa náà rọ̀ lọ́wọ́. Sọ̀rọ̀ lọ́ àjọ hàn. Nǹkan kan ṣe náà ní kan request fún abẹ́rẹ́ ọlọ́run. Bàbá ti kú sọ ìkọ̀tù wá tún tàn zòrò. Abẹ́rẹ́ ọlọ́run. Hmm. Ṣé ẹ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ Musa fún wọlé sí. Bàbá ti kú sọ ìkọ̀. Ọlọ́run bàbá ó kó jìnnìjìnnì bù wọ́n ni wọ́n bá dákú lọ tọ́lọ̀ wọn bá fi mọ́lẹ̀ hàn ọ̀nà náà tó ń bèèrè ọlọ́ní ẹ̀yẹ̀ rí ariwo kan lásán ni wọ́n pọ́ báyìí ohun kan ṣo gbogbo bá dákú lọ gbọ́rin wọ́n rí kankan mọ́ kankan mọ́ ọlọ́wọ́n bá ní òun ní kápá àti jẹ́ kí wọ́n ti òun tún dá wọn padà sáyé ọlọ́run tún dá wọn padà sáyé ó tún fẹ̀mí ẹlẹ́sìn wọn lára ó kàn fi ó kàn jẹ́ kí wọ́n rí fìrìfìrì. ọmọ bàbá kún mi bá di ma ò ti kún lálá kan bá ṣùkúrú. àwọn olùmọ̀ nínú tẹ̀síìrì ní ohun tó ṣẹlẹ̀ sí wọn yẹn wọ́n kú pátápátá ni. ọmọ bàbá kún. ó wá rànjú lè báyọ̀ rí nǹkan kan ọ̀ gbọ́n kankan wọ̀ rí nǹkan kan. ọlọ́ni lẹ́yìn náà tún mọ bàbá kún mi bá di ma ò ti kún. mi bá di ma ò ti kún. ọlọ́ni a tún wá jí dìde padà làálàkún. min báàdì. min báàdì máa jù. lẹ́yìn ikú yìí lẹ́yìn tẹ̀sí kú tẹ̀sí kú yìí. àtúwá ní kẹjì àtúntẹ̀mí padà sí lára. làálàkún tẹ̀síkúrú. wáyà ẹ ronú ẹ dúpẹ́ fọlọ́. làálàkún tẹ̀síkúrú. wáyà ẹ mọ ń tá a ṣe yí lóore pé a. làálàkún. nǹkan bẹ́ o. làálàkún tẹ̀síkúrú. ìyẹn náà la tún ṣe fílẹ̀ o la ṣe fílẹ̀ o. Gbogbo tẹ́ ń ṣe yìí ó ti tó kẹ̀ẹ́sí káti káyẹ́ rẹ̀ o. وظللنا عليكم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى Báwọn bá ní nínú nǹkan mẹ́ta tó ṣe fún yín nìkẹ́. Lálẹ́ náà alẹ́ ìkó mọ́ lẹ́gọ̀ máa. A ní kí ẹ̀ṣú tó bò yín ẹlọ́gọ́mọ́. Ìdàkí ilẹ̀ ìdàkọ́lá àrọ̀ bẹ̀ sàmáwù rọ̀ ìmà. Lárúbá bá Wọ́n sàtún ti rò bá sọ́mọ̀ ló tó da omi láìpẹ́ yìí.

òun náà ni àwọn ayẹ̀pẹ̀ ọ̀dọ̀ wọn kò sí àwọn igi ńlá ńlá bó ṣe pọ̀ lọ́dọ̀ tí wá ní lórí dẹ́sàtì lọ́dọ̀ tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn igi ńlá ńlá tó ń gba tẹ́kùn dúró tó ń gbàjì dúró tó ń gba àwọn oríṣiríṣi nǹkan dúró yìí kò sí lọ́dọ̀ tí wọ́n àwọn ẹ̀pẹ̀ tí atẹ́kùn máa ń gbọ́nlẹ̀ gbọ́nlẹ̀ tó ń gọ́ọ̀rọ̀ sí wọn lójú eléyìí náà contribute sí àkóbá tí ojú wọn sábà ní lójú omi náà bá bẹ̀rẹ̀ ń pa mí ẹ̀dùn tí ní ọ̀rọ̀ akànṣú ni gbogbo ká dúdú lọ́sàn-án ọ̀gá àbùkátà kẹlẹ̀ sí sọ́rọ̀ ẹni tó dúró mi ò ní rẹ tó àlọ́ ọ̀kan lọ́sàn-án gan. ọ̀bọ̀ lálẹ́ náà. gbogbo àwa dúdú bírí. wọn lè kó mú lè gọ náà. ọlọ́run ti ṣẹlẹ̀ yẹn fún wọn tó fi jákàn bùn wọn lọ. wọ́n sáré náà lè kú mú mọ́nà wà sàlọ́wà. wọ́n ní lẹ́yìn tó ń ṣẹlẹ̀ yìí. وأنزلنا عليكم المن والسلوى Ọlọ́run tí wọ́n ń sọ kalẹ̀ fún wa láti sánmà. Àlèmánà. Kí lágbẹ̀ ní máa náà? àwọn olùmọ̀nẹ́nu tafsir ibn abbas ọkàrà kọtàrà náà ẹ̀nà àwọn salaf salih rahimahumullah wa rahmatan wasi'a wọ́n ní máa náà tó wà ń bí wọ́n ní òun náà ni ibn abbas ni ó ní àwọn adùn kan bí oyin eléyìí tí bí oyin tà ńlá tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ sára àwọn igi kan tí wọ́n lọ ń ẹ̀ṣáàtì ẹ̀ táwọn bàálẹ̀ ìsìláì tọ́lọ́run tún fi ṣèkẹ́ fún wọn tí wọ́n lọ ń bù tí wọ́n ń jẹ tí wọ́n ń la tó wá dùn wọ́n lè túnmọ̀ mọ́ náà nìyẹn ìkan nínú àwọn sáraf nínú àwọn mufassiru mujahid rahimahullahu rahmatan wasi'a àwọn ni mọ́nà tó wà ń bì wọ́n ní tó ń túmọ̀ sí wọ́n ní kínní náà wọ́n ní ó funfun ju wàrà lọ ju míìkì lọ abiyadu minal laban wàhálàdù mílẹ̀lẹ̀ àfàlì wọ́n ní ó funfun pín ju ara lọ ó wá dùn ju oyin lọ wọ́n ní òun ni tọ́lọ̀wọ́n bá tún fún wọn ó tún ní kí wọ́n máa la kí wọ́n máa jẹ̀gbádùn àwọn olùmọ̀ ní kí ni túmọ̀ sálíwá. sálíwá. wọ́n ní sálíwá yẹn. tọ́ ìròyìn. صغير كالعصفور لكن العصفور أصغر منه ẹyẹ kan ni tó dà gẹ́gẹ́ bí ẹyẹ olóńgó ṣùgbọ́n ẹyẹ olóńgó òun tún wá kéré jùlọ wọ́n ní kí orúkọ ẹyẹ náà òun náà ni ẹyẹ àparò òun ni àsálìwà. àsálìwà. wọ́n lè yẹ àparò tutù tó ṣe wípé subhanallah ẹ̀yin jẹ́rí jẹ́rí ni tó jẹ́rí bíi. ẹyẹ àparò ọlọ́run ọba lọ́run tún fi ẹyẹ àparò ránṣẹ́ sí wọn tẹba fẹ́ mọ kí ni tún mọ ẹyẹ ní lárúbáwá òun náà lọ́lọ́run bá dárúkọ yìí sáréwá o sàlẹ̀wá sáárì tó tún wá ń bẹ lára ẹyẹ yìí ẹyin rẹ̀ ẹyin rẹ̀ wàláhìlà ẹyin ẹyẹ àparò kò ta púpọ̀ fún aka àṣírí pọ̀ nínú ìsìláàmù kí àwọn èèyàn wá káàkiri tó ń kiri gan. kí àwọn èèyàn wá kiri orí òkè wàhálà wọn làwọn èèyàn wá kiri lọ jó kan mọ́kan. ìdààmú wo làwọn èèyàn kóra wọn gbomi kan lómi kíní wọn ń fún wọn tí ń mú wọn ń sí wọn lára. ìṣòro abẹ́ ẹ̀gbọ́n kan ni asálíwà ẹ̀yìn rẹ̀ alaykumul manna wà sálọ́wà tẹ́bá tí èsì pé ọmọ òfẹ́ kò fẹ́ ṣàpù dáadáa ẹ̀ẹ́ lákàáyé rẹ̀ fẹ́ lẹ díẹ̀ abẹ́ àgbàlagbà náà ni àtìrí nǹkan àdẹ́kẹ́ ọṣẹ́ ń kọ́ ilé náà lẹ́ńkàgbé nínú àwọn nǹkan èyí wa rí nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa tún fún làákàyè òun náà ní bẹ́ẹ̀dù sàlìwà ẹ̀yìn àparò ìkẹ́kọ̀ọ́ náà Islam wà. àwọn ọ̀gbádùn yẹn wá ní tọ́lọ̀ wọn wá ní kànáàbì fi kọ́ tó ní kànáàbì Mùsá tó fi kọ́ àwọn. sálì náà lè kò mú lè máa nà wá sálì wá kúlù ní ọ̀rọ̀ yìí bá di àròjà kan náà ni kùlù mi ń tọ́ máa rọ̀jà náà rọ̀jà náà ẹ bẹ̀rẹ̀ sí ta fún yìí. ọlọ́wọ́ tó sọ pé ẹran màálù rí pé a ní ọlọ́wọ́ ọba wa kò ní ìsàn kan kí rìsẹ́ẹ̀ṣì wá padà wá dí 34 nínú tọ́lọ̀ ọba sọ rìsẹ́ẹ̀ṣì lónìí wọ́n sọ pé redmi tí kò dá fara bá ti ń pọ̀ jù àwọn bí ẹran màálù àwọn bí ẹran ràkúnmí gbogbo àwọn redmi redmi redmi ó dàbí white meat ní ogun fẹ́ǹsì òun tó jẹ́ ṣàǹfàní lára jẹ́ran màálù lọ ṣẹ́wárí ìran ẹran látòkè délẹ̀ kò ṣàǹfàní lára tó ìran ẹran abìyẹ́ àwọn ẹran abìyẹ́ àwọn ẹyẹ àwọn bí adìyẹ àwọn bí ẹgbẹ́yẹ gbogbo ẹran adìyẹ àwọn tó ṣàǹfàní lára ju àwọn ẹran àwọn ẹran tí ẹlẹ́sẹ̀ mẹ́rin tá à ń yìí lọ àkóbá àtàárẹ̀ àrùn ilé ìtọ́pọ̀lọpọ̀ àwọn ẹran màálù kankan ń dá lára ohun ò kéré ọlọ́run wá tó lóore ilé eléyẹn fún wọn. wa tó ń bá ojú tó bá ti máa kó ní ẹran tí máa ń tí láàmú adìyẹ ni adìyẹ ló pọ̀ jù anábì sallallahu alaihi ló fẹ́lẹ̀ náà kọ́ wa ẹran anábì náà máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹran bí ẹran ògúnfe ni fi jẹ́ pé àwọn ọlọ́bí ọlọ́run wọn ni wọ́n máa ń sábà ní àwọn ẹran tí wọ́n ń sìn kò ní jẹ́ àwọn ẹran màálù àwọn wúlò ṣùgbọ́n wúlò wọn lára téèyàn bá tiẹ̀ títí ń dàgbà ní pàtàkì jùlọ àkóbá ló máa máa jẹ́ fara ṣùgbọ́n àwọn ẹran adìyẹ yìí kò sí ràárẹ̀ tó lè máa ṣìyàn láyé tán máa sọ fún pé ẹ má jẹ adìyẹ mọ́ òun kò sí dókítà kan ò ní sọ̀rọ̀ ẹ̀ fún yín àfi tó bá yẹ kó tójú bọ́lé àwọn àfọ oníjàrá bí wọ́n ní ẹ̀ nílé jẹ ẹran adìyẹ láti sí i lọ ní rìn lábẹ́ okùn sáṣọ. ẹ̀ẹ̀dẹ̀ tún gbọ́dọ̀ pẹ́yìn jẹ́ ìyàwó wá kó sí wàhálà kò ní lè yan ọkọ àti tí àti tí bàbá wọn papọ̀ bàbá wọn gbọ́dọ̀ pẹ́yìn jẹ́ ó ti tójú wọlé wàhálà dé àwọn abẹ́rẹ̀ sí fún súnà nìkan ni oníjẹ́ kí yàn rí ẹrú wọ́n máa kọ́kọ́ tó báyìí tó wà síkè sí ẹ̀tọ́ ní wọ́n ti tẹ̀rẹ pẹ́tẹ́ àwọn kan wá dùn àwọn wájú wọn àwọn máa péjẹ́ fún wọn nígbà bá ṣe sátún ajá nǹkan gbà lọ́wọ́ wọn wọ́n tún lè mú wọn há òyè lé wọn lọ́wọ́ wọ́n bá ti bí máa ẹni bá gọ̀ ní máa ń gbé. Àbálálínà alaykum mọ́lẹ́gọ̀ máa ma wà ánzàlínà alaykum mọ́lẹ́mọ̀nà wà sàlọ̀ àkùlù mi tọ́jú bá ti máa rọ̀dà kan náà kan. Wà máa zọ̀lá múná. ولكن كانوا أنفسهم يظلمون Ọlọ́run ọba ní wà máa zọ́là múnà. Àwọn àlàwà máa máa ń ṣẹlẹ̀ ìfún wọn kí n ṣe pé wọ́n ti sáfù ẹ o. Wà máa zọ́là múnà. Ọwọ́ ti ẹ o. Máa zọ́là múnà. Ṣùgbọ́n kan máa máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn ní o. Wà máa zọ́là múnà. Gbogbo ètò wọn ṣe sẹ́yìn yẹn. Zọ́là múnà. Wà máa zọ́là múnà àwa kọ́ná ṣàbòsí fún o. Wàlákin àkànú àwọn fòrùsàn èyí tó kàn wá káwa ṣe fún wọn làwa ń ṣe fún wọn yìí ìkẹ́ tí àwa fẹ́ fún wọn làwa ń fún wọn yìí àwa ń fìjọ kan ọlọ́run hàn wọ́n wọ́n lè rọ́lọ́wọ́ àwọn àmì rẹ̀ náà ni wọ́n máa rí. wà máa zọ́lámù náà wà láti jàánú àǹfọ́sá omi yẹ̀gúlì mú nígbà tó ti jàánú bí ọlọ́run ọba tọ́lọ́run bá ní ò rí òun táwọn tí wọ́n tún jọmọ lẹ́yìn rẹ̀ tọ́lọ́run ní wọn ò rí òun ẹnìkan wá dé lónìí tó ń parọ́

ó yẹ kárí rìkọ́dín conversation wà tọ́lọ́run ìrọ́ lásán àwọn èèyàn wá ń tú àwọn èèyàn jẹ láyé lórúkọ ọlọ́run ṣe ká sọ pé kọ́lọ́run bá kó mú yín àbíkẹ́tú bá àmàzọ́làmọ́nà àbòsílẹ̀ alẹ́lẹ́ yìí pàápàá kó tún wá lọ gbáǹdì pẹ̀lú àwọn agbára òkùnkùn kó rìn kankan mọ́lẹ̀ kó jùlọ kó awọ́rò kó mú nǹkankan kó tún púpọ̀ mara wọn kó máa fún wọn ó lè lómi ní kó máa wọ́n sún wọn lára àbí kó máa wọn lórí wọ́n bọ́ nínú ìṣòro torí agọ̀ ọlọ́run ọba tó jùn pè fún ara rẹ̀ tó ní káàkiri ẹ̀dẹ́ èèyàn kan bí wá ń káwọ́lé wọ́n pé agọ̀jọ́ ń ní ọgbà kìràfìrí agọ̀dúgọ̀ ni ẹ̀dẹ́ èèyàn bí ti tó ń kàn gbọ́ tó fún ní pákéjì bá jókòó a

pẹ́dáwà níbi kíni níbi ìròyìn bí wọ́n ṣe rìnrìn àjò wọ́n ṣe ń bọ̀ bọ́kàrà kan ṣe mẹ́ta kámọ́tù ẹ̀ bọ́ ṣe jáwọ́ bó ṣe kùdí àkókò sínú gọ́tà lọ́wọ́ àwọn tó sọ̀rọ̀ náà ní àwọn kọ́lẹ́kàlùkù náà pa máìkì kó máa sọ sí ẹ. àgọ́túngọ̀ ni ó pa kéferì àgọ́túngọ̀ ni ó pa kéferì. ọlọ́mọ ìjà gọ́ o. àmínú àmọ́ sọlá múná. ولكن كانوا أنفسهم يسلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد للمحسنين mọ́sálà míì ló tún wáyé yìí tí wọ́n pẹ̀lú àánú ọlọ́run àtẹ̀síwájú láti bí wọ́n dánilẹ́kọ̀ọ́ àmì tí ó tún bọ̀ anábì Mùsá tún bá àwọn Bani Israeli sọ̀rọ̀ ẹwà àwọn tọ́lọ̀ wọn bá kẹ́ anábì wọn tún instruct wọn kí wọ́n ṣe nǹkan ẹ tún wá gbọ́n tí wọ́n tún sọ fún anábì o ó fẹ́ kó wọn àdìrí mọ̀kọ́dìjàsá. ó wá ní kí wọ́n wọlé. olùkùlù àbí ìlẹ̀kọ́rìá. àmì ìfẹ́ ká wọnú ẹ̀ ní jìgùnjìgùn ká ṣe ìrìnlẹ̀ díẹ̀ ká tó wá wọnú ẹ̀ ní sàn-án nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀. anábì Musa ní ẹ wọlé ẹ wọnú ìlú yìí àwọn ń lọ́wọ́ anábì Musa níbi iná ọ̀rọ̀ wa ń bẹ̀ tá a sì fẹ́ tú wadkhulu al-baba sujjada báwo ni kàìfíyà kéèyàn wọ ẹnu ọ̀nà pẹ̀lú sujjada pẹ̀lú fíforí kalẹ̀ kéèyàn lè forí kalẹ̀ ni ṣé ń tọ́lọ̀ wọn bá ń wí fún wọn bí pé forí rìn wọlé torí sujjada ni torí pé ṣe rí àwọn oníṣòro ní bíi à ìṣòro kan làwọn náà jẹ́ fún wa nínú Islam wọ́n ní wọ́n ní kan yé dọ̀bálẹ̀ kan yé kúnlẹ̀ ṣé tí nǹkan bá jábọ́ lọ́wọ́ ẹ̀ ò ní bẹ̀rẹ̀ mu ó ti kúnlẹ̀ náà ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn ní sí yàtọ̀ wá sí lára ń tẹ̀sọ́ àti ń tàǹsọ̀ yìí ó yàtọ̀ síra wọn. èèyàn lò ṣe yàgbẹ́ àti èèyàn lò ṣó ni ṣé kò wá yàtọ̀ síra wọn ni bùkátà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbọ́ ṣé wọ́n ń bàbára ìgbọ̀nsẹ̀ ni àbọ̀ ń bàbára gègé tó múlẹ̀ ṣùgbọ́n bàbára èèyàn tó bẹ̀rẹ̀ fún tó bàbálẹ̀ fún ni. ẹ̀tọ́ ọlọ́run ní ká bàbára rẹ̀ ká wólẹ̀ o wá ń gbé fún ẹ̀dẹ́ èèyàn wá ń bàbára rẹ̀ ó wólẹ̀ fún ó yàtọ̀ sí ká ń bẹ̀rẹ̀ mú gègé àbàbára gègé kódà lè tẹ́fọ́ èyàn ti máa máa ṣe pẹ̀yà fi ohun tí ò jọra máa fi wẹ́ra wọn wọ́dẹ̀kọlẹ̀ lè bá bá jàdà àti ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún àwọn màláìka ń jẹ́ kí ní àná wípé usjudu li Adam fasajadu wọ́n ni wọ́n ní ká máa máa bẹ̀rẹ̀ kiri ẹni ká máa máa dọ̀bálẹ̀ ṣùgbọ́n lọ́run instruct àwọn màláìka pé kí wọ́n sàjádà fún Ádámà tó bá kókò dání kí lórí kọ́lọ́run tó sọ tẹ̀ fún wọn tú pẹ̀lú báwọn ẹni eré tàná ṣe tú na òfin ní dàrú lójú gbogbo oríṣiríṣi àwọn wá sí àwọn oríṣiríṣi àwọn àfọ àtẹkọ̀ọ́ ńkọ tí wọ́n ń tẹ̀sí rú lójú ibi tí wọ́n ti ń sọnù náà ní ibi kí wọ́n lọ orí wọn láyà kan kádà máa su àbí translation translated Quran wọ́n máa fi ṣe wá sí fáwọn èèyàn nǹkan bàjẹ́ o ìkan nínú àwọn ní kò pẹ́ kò pẹ́ yìí ló ṣe ọdún kan Rabibu lórúkọ àkọ́ náà nílẹ̀ ọ̀rìn tá a fi ń sọ́nà ní kò ti túbá wá ní kí n ṣe pó padà ní àní sọ kí àní máa dédé bá ní lórúkọ jẹ́ ṣùgbọ́n torí pó padà nínú wá fi dùn láti lè kó ti orúkọ rẹ̀ afá yìí bọ́ síta bí ijọ́ mélòó kan sẹ́yìn ló bá ní ẹ máa ẹ̀nà ọ̀nà ká ṣe sí ní àwọn tí ó tọ́ àlẹ́yìn lójú agbò fídíò ẹwà ń bí o àwọn náà bá ń fò sókè nínú wọ́n ń dùn alhamdulillah an bẹ ọlọ́wọ́n bá kó jọ kó túbọ̀ bá wa ṣàlékún hidaya àná àtẹnìkankan wa ní kò pẹ́ kò pẹ́ ilé àfọ́ bá release another video ní public lecture mi làfọ́ bá sọ pé ẹ afa ẹyẹ já polówó oògùn mọ́ o ẹyẹ já ṣoògùn mọ́ o èmi ti jáwọ́ ń tèmi o èmi ò ṣe mọ́ o ìdáyà tí ni àánú ọlọ́run ọba lè bá àwọn mí ṣe bẹ̀rẹ̀ náà ni wọ́n kúlé lórí tẹ́yàn bá ti wá rò tọ́rọ kíyàn padà ní ẹwà wọ́yẹ àìmọ́yẹ gbẹgbẹ̀rún ẹlòmíì tó ti ṣì látara ẹ máa ṣogun ilé tí wọ́n ti kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ à ń bẹ ọlọ́run kọ́lọ́n jẹ́ kí ẹgbẹgbẹ̀rún rú wọn náà ti tuntun jù bẹ́ẹ̀ lọ kí wọ́n tún padà gbọ́n táàfà yìí sọ tí wọ́n jẹ́ ọ̀nà mọ̀ fáwọn náà. ìrẹ́ ló fàtó jẹ́ pé nínú manhajù sàlàfíyà kò tọ́ ká máa bú ni. kíkẹ́ni tẹ́ ń bú tẹ́ ń dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ tẹ́ ń gbéṣẹ́ pé ẹ̀mí rẹ̀ á máa lé sí ni. Wàlá yasubu alladhina yad'una min dunihi. Fayasubu Allah. Min dunihi wala min dunillah. Min dunillah. Fayasubu Allah 'adwan bighayri 'ilm. كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ìyàtọ̀ wà nínú ká ṣàlàyé òdodo ọ̀rọ̀ ká fi la ojú àwọn èèyàn àti ká máa ṣẹ̀kẹ́ ebu kódà òfin orílẹ̀-èdè káàkiri àgbáyé ò tako ká ṣàlàyé òdodo ọ̀rọ̀ ká fi ṣàlàyé òfin ọlọ́run fáwọn èèyàn ṣùgbọ́n tako ká ṣẹ̀kẹ́ ebú àbí ká ṣèké ọlọ́run náà tako ìbú ní nínú alukur'an wàlá tẹ̀sọ́bù lẹ́dínà yẹ̀dìhàn náà ní dùnìlá. ọlọ́run ni ẹ má máa bú àwọn tí wọ́n ń pè nǹkan ní ìlú ọlọ́run lẹ́yìn ọlọ́run ẹ má bú wọn. ọ̀yẹ̀sọ́bù wọn àdìwọ́n bí kò yẹrẹ káwọn ènìyàn náà máa bẹ̀rẹ̀ sí fa ìmọ̀kan bú ọlọ́run ọba tí àwọn máa ka yín lára lórí má bí egun má bòrò ṣùgbọ́n má bu odò ọ̀ṣun ṣùgbọ́n ṣẹlẹ̀ fáwọn ẹ̀fọ́ àwọn nǹkan yìí sàní tọ́lọ̀ ń dà ní wọn tó nígbà tí wọ́n bá bu jẹ́ ká àwọn nǹkan yìí náà wá àwọn tó ń sìn wọ́n máa wá jáde sapẹ́ rárá àwọn nǹkan yìí ọlọ́run ni wọ́n ọlọ́run tí ìyẹn náà kì í ṣe ọlọ́run jẹ́ kán wá kó tiẹ̀ kọ́dẹ̀ fún alẹ́ bí torí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí bú wọn tó ń bú ọlọ́run wọn tí wọ́n ń sìn yẹn tó ń ṣépè fún àwọn náà bẹ̀rẹ̀ sí bú ọlọ́run ní ọlọ́run òjò ọlọ́run lọ àmọ́ wá kẹ́yìn lára pé á ah, ọlọ́run tèmi tó da yàtọ̀ nílé yìí ń bú báyìí ohun ọ̀dẹ̀ mọ́ ṣùgbọ́n tó jẹ́ kó burú ni ń tó lè ti bẹ̀ jáde olóṣọ́dí tó burú ká ní ṣe bẹ́ẹ̀ ni àà kí ló fi ń rọrùn tó kíyàn bẹ̀rẹ̀ sí kọ̀kọ̀dé máa pọ́pọ̀ gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n aburú bẹ̀ tọ́lọ̀wọ́n ọba ọ̀fẹ́ kó wáyé o ní pé ẹ má wọ́ mi ńlẹ̀ lójú àwọn kèbèrè o ẹ má bu òrìṣà ẹ má bu ọlọ́run wọn tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ ẹ má gbẹ́lọ́hìn dáyà fún wọn torí wọ́n á bẹ̀rẹ̀ sí bú mi àmọ́ akáyín lára ara yóò ní gbà o ẹ̀yin náà mọ́ tẹ́yìn ṣe àwọn ọmọ tí wọ́n ṣe o ìṣòro ti sáyẹ̀ fún wọn. فيسب الله عدوى بغير علم كل تواتلي كذلك زينا لكل أمة عملا الله ni gbogbo ohun tó ní kálukú àwọn èèyàn ń ṣe bá a ṣe dìsáyẹ̀ tó dàbí èṣù ló ti sáyẹn tí wọn fún ọ èmi ni mo fi tẹ́ kalẹ̀ fún yín o. ọlọ́ni bá ti jẹ́ kó ní kálukú máa rí ohun tó ń ṣe tí ìgbà tó yẹ kó tó dá nìyẹn o. ẹ̀yin kú oríire ìtẹ̀yìn ìsàlẹ̀ ṣàyè o ẹkú oríire o. Lọ́mọ ìlàrọ̀ dín màrí jí ọ̀hún. Ṣùgbọ́n tó dájú ṣáká ni pé ìpadà sí wọn ọ̀dẹ̀mí ọlọ́run bá ní wọ́n ń bọ̀ o. fàyè náà bí òun ti máa kànú yá màlú. ọlọ́run ní gbogbo ohun tí wọ́n gbé ayé ṣe yìí mọ́ ń bọ̀ wá fún wọlé sí. a ń bẹ ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n sí lójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́run bá ní ká ṣe láyé yìí ọlọ́run kó bá wa dá wọn padà. ọlọ́run jọba wa dá wọn padà o. wọ́n wá fi ọ̀nà hàn wọ́n má jọ kú sínú gbó torí kò sẹ́lẹ̀ tá a fẹ́ jẹ àlùjọ náà ọlọ́run bá fi sílẹ̀ sórí kálukú kalẹ̀ sílẹ̀ síbẹ̀ alábi ní gbogbo àwọn ẹ̀dẹ́yàn pátá sallallahu alaihi wasallam ní ààyè lálìjánà gbogbo wa náà pátá àtúná jẹ ọlọ́máṣíwá lọ́mọ́ná alábi ní gbogbo ẹni tó wọ́n bá wá ṣiṣẹ́ àlìjánà tó wá lọ ṣiṣẹ́ ẹ̀ná ààyè rẹ̀ lálìjánà àwa dìun táwọn ọmọ àlìjánà ẹ̀mí àti ọlọ́ṣọ́ ọlọ́mọ àlìjánà táwọn máa fi ṣèfàjẹ́ ìyẹn ní sọ́lọ́mù bá ń sọ pé wùlá ìka humul warithun alladina yarisuna al-firdawsa hum fiha khalidun ọlọ́ni àwọn àwọn akírun kú àwọn agbàwẹ̀ kú àwọn tí wọ́n ṣe islam kú. àwọn tí wọ́n ṣẹbọ tí wọ́n ṣe ṣìnà tí wọ́n hùwà bàjẹ́. wọ́n wá kú lórí islam lórí ìmọ̀lọ́ ogun kíni alẹ́bíná yẹrí fúnà lè fi dáúsà hàn fi ha kọ́lìdù. ọlọ́run ní àwọn àwọn sọ́mọ́ alójógbó àlùjánà fredaus àwọn olùmọ́lá àlùjánà fredaus bó wọn ni ààyè tó yẹ kí kébè nínú ọwọ́ tó mọ̀ ọ́ mọ̀ lùsì slọ́ọ̀tì ara ẹ̀ torí ẹ̀tàn jẹ́ ayé torí ìṣòro ayé torí irọ́ta nǹkan pa fún láyé torí ojúkòkòrò ayé ó wá ìpín tí ẹ̀ lálìjẹ́ náà ẹ̀dẹ̀ gbé sọnù ó gbóúnjẹ alẹ́ rẹ̀ fólógbò jẹ ó wá di ìpín tí ọmọ àlìjẹ́ náà wá tún múlékúnlé mo tún ní another extension nínú àlìjẹ́ náà ọlọ́run kò ṣètì màá ti ń bẹ̀ o. àwọn obìnrin tí wọ́n tó bá sí lọ́hùn kú àwọn kò sí lọ́hùn kú àwọn náà tún máa déyàwó fún ọmọ àlìjẹ́ náà pẹ̀lú pé àwọn obìnrin míì wà lálìjẹ́ náà láwọn ọmọ gẹ́lẹ́ ojú ẹgẹ́ eléyàn iṣẹ́ enjoyment fún ní ṣìnà táyé òun ti gbádùn ti ẹ̀ láyé àwọn títí kí ń da làákà ẹ̀ láàmú wà eléyàn kì í tàwọn ti táyé ìtí ń da làákà ẹ̀ láàmú ẹni tó ń bá ti mú yẹn láyé ànábì sọ pé ti wọn ni láyé tí yẹn lálẹ́jánà ń bẹ fẹ́yìn Allahu Akbar ànábì ròyìn àlẹ́jánà débi pé tí kì bá ń ṣe ikẹ́ ẹ̀dá kì í máa ń fẹ́ kóhun kú ni èèyàn fẹ́ ilẹ̀ máa wọ́n ní fil jannati ma la ayn ra'at wala udhun sam'at wala khatar ala qalbi bashar anábìnrin ní lálìjánná ń tójú òrírí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tójú òrírí wà lálìjánná túmọ̀ sí gbogbo sáàlù láyé yìí kò kò kò sí kankan nínú rẹ̀ tó dáa jù láyé àníjì ẹ̀ lọ́rùn ń tó dáa jù láyé kò sí lọ́rùn ohun tó kéré jù nínú tọ́lọ́wọ́n bá fi dìtáyà àlìjánà fún àlìjánà kéré jù nínú tọ́lọ́wọ́n bá fi nínú tó rẹlẹ̀ jù nínú àlìjánà fún àlìjánà ó dáa ju ti gbogbo ọlọ́lá ayé gbádùn jùlọ ẹni tí ò gbádùn lálejò náà kò sẹ́ni tó gbádùn tó láyé àìgbádùn ilé ìṣẹ̀wá kéré ó lò ó ẹnìkan tó gbádùn tó láyé àlìjánà wọn là á àti. ẹ̀rọ ọdún náà sani àti ohun tójú òrírà àti sétí ògbọ́rí alábi ló wà lálìjánà ń sétí ògbọ́rí káà ó máa ń ròyìn ọlá mi tí wọ́n ròyìn kẹ́ mi sábáníká tó wọnú ẹ̀ èèyàn bá gbọ́ láti ìkẹ́ ìtọ́lọ́ ṣe fún anábì Sulaiman alayhi salatu wassalam Balikisu náà wọ ààfin anábì Sulaiman ẹ̀rú bá ó ń wọlẹ̀ bí ìgbà tó ìwòlélé ó wá bẹ̀rẹ̀ sí ká aṣọ sókè ó rò pé ṣénú omi láti rìn ní ṣénú kí ní ìrìn láwọn tí àwọn tí ọlọ́run bá ní kíṣùlá mọ́ fi dìsáì ilẹ̀ wọ̀kẹ́ṣẹ̀ fọ́tí á ń sa àpáyé ó wá ń ká aṣọ sókè báyìí nígbà tó ṣénú ọlá àwọn èèyàn débi ibi ẹ̀rù lẹ̀rù ọba ni èèyàn débi ọlá lè yàn mọ̀ ibi ọlá jọ ọlá lọ. bọ́n náà ṣe lọ́lá tó lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn ó tún débi ọlá ní ẹ̀rù tún bá ẹ̀rù tún yá. àwọn táwà láàfin sọ̀rọ̀ àwọn ọ̀sán àárò kó lélẹ̀ yòó. <laughs> odidi ọba odidi ọlọ́lá àlú kan. قيل لها ادخلي الصرح فلما رأت واسبت غلوشته وكشفت عن ساقيها Kọ́lá iná ah, ah, ò sọ̀rọ̀ hàmù màrọ̀dún nǹkan wà rí Kọ́lá ti rọ́bì inú ìbọ̀lá mútu nà bù sí wá sílámù tó wá sílá ìmáàna lè omi kì í tó tún lè yọ ní ṣubú kò ní ìsìnkẹ́ kájọ sókè kò. Iná àwọn tààmọ́ bí àwọn tààbí ti sáyìn ilẹ̀ nìyẹn. mo máa rọ́jò mi kan wá rí. àwọn èèmọ̀ tí ara mi yìí rí rè ló wá ní áá ọlọ́run mo ṣàwọn sọ́ra. ìdí ìzọ̀lá mo tún náà mú sí. mo ti tọ́lọ ara mi ti pẹ́ o. wàásùlà mo tún máa súlá ìmọ̀ràn lè láàyè rọ̀bí lálámì. àṣé àìjókòó bàbá ẹnìkan rí nìyẹn ó rò pé kò bàbá tó ń lọ tóbi jù. Ah! mo tún fọ́ fún ti sùlámọ́nì yìí o. àsìlámù tù. ó ní mo wá gba sùlámù bá mo ju wọlé. tuwalè. ó ní mo à mo ju wọlé o. ó gbà fọ́gà rẹ̀. ẹlẹ́yìn ni sábàbí tó fi gba sùlámù. àwọn tó nìyí náà tó lọ́tọ̀. ọlọ́run bá fi ọlá tó dá ànábì sùlámọ́nì. ó tún fi eléyìn náà ṣokùnfà gbígbà sùlámù èèyàn ńlá yìí torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ní irú èèyàn wo ní ìbá ránṣẹ́ pé ọmọ wa jẹ́ pé rẹ̀ tó tún wá dé tó tún wá ń fọ́ fún un tọ́lọ́run bá ṣe fún ah, ah, nǹkan ju nǹkan lọ o àwọn irú àwọn èèyàn báyìí tún sì kù láyé tó tún jù wá lọ ah, tí máa ní mi wá gbà tẹ́mi tí ó rò pé mi ni mo ní tán tí máa wá gbà fún ìsìlámù sẹ́ni yìí tọ́lọ́run bá ní kó máa kó gbé wáyìí kí wà ní mo ní kí ni mo já mọ́ àga tí mo tún rò pé mo ní láàfin tí mo kúrò láàfin tó tilẹ̀kùn táwọn èèyàn kọ́ tún ṣe ń ṣọ́ gbogbo ẹnu ọ̀nà lé mo tún máa dé ah sẹ́ni tó lọ́wọ́n bá fún nírú agbára eléyìí ṣé kò lè ní kí wọ́n gbé mi pàápàá lórí ibùsùn. àsìlámùjù tọ̀ sọ́lọ̀ ń kan ni oníká máa sùn tó dáyé àtọ̀run ṣé bẹ́ẹ̀ ni ó dàbí náà ti gbà láì mo ti ń sìn. eléyìí náà jẹ́ lára àwọn nǹkan tí ọlọ́run bá fi kí àwa mùsùlùmí ìtọ́pọ̀ lọ́dọ̀ wa kọjá àròsọ.

<laughs> eléyìí kìí ṣe news mọ́ ìròyìn mọ́ ìrìn àjò kí ni kí bálọ̀ ti wá sọ <laughs> ọ̀nà ní lọ bomi láàmù tó lọ rẹ̀ egún ẹni kan sílẹ̀ ń kọ́ kí lọ wá rí <laughs> torí ẹ̀sìláàmù kọjá arádáradá káwọn kọ́kọ̀ wá jókòó gọ́dọ̀ wọn fọ́kọ́ láwọn èèyàn kan ṣe rí káwọn náà wá serious

tó náà wá rẹ̀ ti ní ṣòro kan tó dágbára òmòbí tó ń ságbà ìyẹn làwọn sọ islam pé islam ń já wa kúrò nínú oko ẹrú ó fẹ́ kí a ní tààmà ká dúró kankan má máa darí wa ká freedom ló wà nínú súnà kò sí gìrìgìrì kí áàlù súnà káàfà ìmáàmù ahlùsúnà máa wá darí àwọn ọjọ́ mọ́ bí àgùntàn ìyẹn ṣùkú lọ́dọ̀ àwọn ọmọ ya mùsùlùmí onísúfí náà wọ́n ti sọ àwọn èèyàn di ẹrú wọ́n ti rẹ̀ wọ́n lẹ̀ pátápátá ṣé wàá dẹ̀ sọ fún ẹ pé sọ fún ìyàwó rẹ kó yọjú sí mi ìyàwó á sáré lọ́dọ̀ ṣéwù ẹ́ pẹ́ pàlùbáríkà sílára kò sí wọ́n ní fídíò kan sẹ́ni kan sẹ́ni sí mi lórí fóònù kò ṣe wò ó bani nínú jẹ́ ẹkùn ṣe tó bóyá jẹ́ ní tàǹkan tó kún ṣẹlẹ̀ ní ní àbárẹ̀ ló ń challenge wa ápìlì àbíhàn pásọ̀ níṣojú rẹ̀ báyìí nínú ilé ìjọsìn rẹ̀ ní káwọn

kíyàn tó lè dárú eléyìí kì í ṣojú lásán obìnrin kìíní bọ́ síbẹ̀ ìkejì bọ́ síbẹ̀ ìkẹta bọ́ síbẹ̀ ah wọ́n dẹ̀ fídíò wọn báyìí bẹ́ẹ̀ náà tó kọ́ dáadáa tó ń pariwo àtúnkọ̀ kọ̀kọ́ fún àtúnkọ̀ ìmẹ́ ah ọlọ́run kó ṣàánú wa o gbogbo eléyìí là ń sọ pé àníkàwọn èèyàn jára wọn ẹni lójú ọ̀nà tó gún régé ìwọ́n náà tó ń ṣe islam kúrò lóko ẹrú má tẹ̀lé ṣéwù kan tẹ̀lé ànábì oníṣéwù gbogbo wa ànábì ṣékù ṣíyò ìmọ̀mùlẹ̀ ìmà wọ́n náà ní kẹyẹ ká tẹ̀lé ká gbà fún tọ́lọ̀ ọmọba ní kó wa sọ fún wa ṣùgbọ́n àsọ pé ká máa rí àwọn aṣíwájú ẹ̀sìn fún ká pọn wọn lé ká ṣe dáadáa sí wọn ká bọ̀wọ̀ fún wọn ká ṣèkẹ́ fún wọn káwọn náà dẹ̀ bu ọwọ́ fún wa kọ́kọ́ wálé ṣùgbọ́n ká wá san ọ́dọ̀ ọlọ́run àbí kán wá sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀ ọlọ́run lé wa lórí kò tọ́ àbí ọlọ́run kó jọ kó ṣàánú wa o ọlọ́run mú ọtọ́ lóòótọ́ ká lè súnmọ́ o Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa arina al-batila batila warzuqna ijtinabahu wa sallallahu wa sallim wa barika وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك